ẹ káfọ́ padà sórí ètò yẹn tó wá Nation's Cup special edition ètò Orísun tẹlifíṣàn tó ń fún wa ó láti máa fi ṣègbádùn wa dáadáa ẹ̀yin náà ti rí bó ṣe ń rí bó ṣe ń dí bó ṣe ń jẹ́ káàkiri káàkiri ẹ má ṣe gbàgbé gbé máa sọ fún wa lórí ètò yìí igun tẹ bá ń ṣe tẹ bá ń ta ẹgbẹ́ wá sórí ètò yìí káfi tiwa báyìí káfi gbé tiyín lárugẹ ẹ ti mọ̀ pé Orísun tẹlifíṣàn kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan kó bá jẹ́ òun tẹ́ ń ta pé ẹ fẹ́ kó máa wò ó lu ọba ẹ fẹ́ kó máa wò ní àwọn amúlégbèrè Ghana ni o gbogbo ẹ gbogbo ẹ káàkiri káàkiri ẹ kódà ẹ lè máa wò náà lórí fóònù ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àgbélé èyí tẹ̀ ń gbélé wọ́ káàkiri ẹ lè máa wò ẹ ṣáà lọ sí app wa ìyẹn kẹ́ lọ sí application yẹn kẹ́ lọ download startime application kẹ́ sì mọ wo Orísun tẹlifíṣàn rẹ̀ dáadáa ń bẹ̀ gbàdúrà pé àti ẹ̀yin àtàwa àǹfààní náà tó wà ń bẹ̀ a máa rí ní agbára Ọlọ́run ọ̀rẹ́ náà ẹ jẹ́ kí n sáré jẹ́ kí n já yín tán ní kíákíá o èyí pé wọ́n ti tẹ̀ síta o orúkọ àwọn tó yẹ pé ẹ àwọn eléyìí àwọn náà ṣe dáadáa o ìyẹn nínú group stage wọn dáadáa ìyẹn àjọ káàbọ̀ wọ́n ti tẹ̀ síta orúkọ àwọn mẹ́fà tó yẹ pé wọ́n dá dángájá dáadáa inú wọn náà ni ó ẹ̀jẹ̀ ń sáré jayín tán bọ́yẹ jókòó ẹni àkọ́kọ́ òun náà ni bọ̀dáyé ó bọ̀dá láti orílẹ̀-èdè Senegal Ismaili Sarr ó wà lára wọn o ẹ̀hún lẹ́ni àkọ́kọ́ tó ṣe dáadáa ju ìyẹn láti group stage wọn ẹ̀dá lẹ́ni kejì òun náà lẹ́yìn ti wá dáadáa kẹ́ni tó mú èrò bọ̀dá iná bẹ́ńbẹ́ o àwọn ló ṣe ẹni kejì dáadáa wọ́n ní ee bọ̀dá yìí wọ́n gbìyànjú dáadáa o ẹni kẹta ní Samaseko láti orílẹ̀-èdè Mali ẹnikẹ́ni ní Trezeguet láti orílẹ̀-èdè Egypt ẹnikẹ́ni náà ní Jordan Ayew o bọ̀dá láti orílẹ̀-èdè Ghana náà ní o bọ̀dá náà bẹ́ńbẹ́ o Saiz Morocco àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn wáyé lọ́tẹ̀ títa gbé ẹ wò àwọn mẹ́fẹ̀ẹ́fẹ́ àwọn gbìyànjú o wọ́n ṣe dáadáa àmọ́ àjọ káàpù tí wọ́n padà bọ́ta o yí pé nínú first eleven ẹ hàn pé bọ́ ṣe ń gbá bọ́ọ̀lù lọ wọn ká àwọn mọ́kànlá gbé àwọn mọ́kànlá yìí tábà náà kó wọn jọ wọ́n da ọ jẹ́ sọ fún yín pé ó ṣe níláàánú o kò sí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nínú first eleven èyí tí àjọ káàfù tọ́tẹ̀ síta dáadáa ìyẹn ní afcon tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórílẹ̀-èdè egypt bó ṣe rí bó ṣe jẹ́ wọ́n wà ní first twenty bí ká bá ní first seventy àwa ní first àwa ní first twenty eh, the first twenty àti wà ní láti number fifteen sixteen. wọ́n máa wọlé reserve. wọ́n dà náà nìyẹn tó bá ìbú wọn. wọ́n máa wọlé reserve. Eh, àwọn kan lọ mú rárá mhm. àwọn kan ló ti padà sílé. àwọn kan ló ti padà sílé. àwọn dẹ̀ wà ń bẹ̀. Eh, wọ́n sì wọlé reserve náà sì dà. ẹgbẹ́ ògbẹ́ tó sọ ògbẹ́ tó sọ wá ní ah, ojú ò tiẹ̀ tì. ojú ò tì mí. <laughs> jẹ́ ká wò báyìí ní ètò ìṣẹ̀lẹ̀ ní AFCON tí wọ́n mọ̀ pé mo ti fẹ́ ká mo fẹ́ kí a fi ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀dọ́dọ́ àwọn ọmọ èèyàn yàgbà ẹ ẹ sísọ ọ̀rọ̀ <laughs> ti tiwa ẹ jẹ́ ká fi tiwa ẹ má wọ̀ á sọ àmọ́ jẹ́ ká mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí orílẹ̀-èdè Egypt tán ti gbàdé tán ti tán ti ṣe gbé àwọn ni wọ́n ṣe agbátẹrù ìyẹn ti Egypt àmì ti AFCON gbogbo àtọ́ bá host yẹ wọ́n máa ń gbà nǹkan tó wọ́n máa ń gbà kí lọ́dọ̀ ẹ ẹ òye ń fojú hàn pé orílẹ̀-èdè Egypt ó láǹfààní láti gbà láti gbà AFCON. nta bá ní ká pín sí yẹlẹyẹlẹ hmm. ká pín yẹlẹyẹlẹ ká wá ṣe papọ̀ ní kọ̀ọ̀kan ìkejì hmm. òun ni wípé kí làwọn nǹkan ta fẹ́ wò ni wípé àwọn ìlú lóríṣiríṣi wà ńbẹ̀ hmm. kí ni àkọ́kọ́ ìlú lóríṣiríṣi tí mo sọ pé wà ńbẹ̀ ni wípé a ní Cameroon bẹ́ẹ̀ tó jẹ́ wípé òun gangan ni the benin champion ló wà lọ́wọ́ ẹ̀ báyìí tó gbé dání ẹ̀kejì kẹ̀kẹ́dẹ́ a ní sẹ́ni gbàgbé ó possible ó possible a fẹ́ gbà kó lọ́wọ́ wọn a fẹ́ gbé fẹ́mi tó ní. <laughs> ó ṣeé ṣe ẹ̀kejì ni wípé defending champion wà ń bẹ̀ ẹ̀kejì àni tó tún jẹ́ number one in Africa wà ń bẹ̀ sì Senegal hmm. tóun náà kojú hmm. Uganda hmm. bẹ́ẹ̀ náà ni a tún ní Egypt. ẹ̀hún Egypt wà mẹ́. fúnra wọn náà. tó jẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n gbé adé ìdíje yìí. tọ́lẹ̀ ti gbà jù tí wọ́n dẹ̀ tún ti gbà jù. àmọ́ kí ni mo fẹ́ fàyọ ní ibi ẹ̀rọ. àkóso ilẹ̀ Nàìjíríà ni. a tún ní orílẹ̀ Nàìjíríà náà bẹ́ẹ̀. ẹ̀yin ara lé. <laughs> Ah, ó dẹ̀ dárúkọ ogun wọn. Oh. kò sí àdánù àti gẹ̀dẹ̀drọ̀ì eh, gẹ̀dẹ̀drọ̀ì ní pé orí gbogbo àwọn tó lè gbà kò fórí èdè nàìjíríà sí. ní sùúrù má ṣe mistake àwọn tó lè gbà kọ́ là ń sọ sóye fojú hàn pé jẹ́ egypt máa gbà ni a dẹ̀ ń sọ àwọn tó eh, wà ń bẹ̀. àwọn tó làgàtì ló mú yẹn. Eh, àwọn tó wà pointing there ọmọ pé nínú àwọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n máa ń wò mọ́ sí wọn lára àwọn èèyàn ti ń gbọ́. ok àwọn èèyàn ń gbọ́ <laughs> àwọn èèyàn mọ̀ pé reality ni mò ń sọ náà because tá ń sọ reality mm. a gbọ́dọ̀ sọ wípé olóòótọ́ tá ń sọ pé ká máa pòwe la máa ní pé mm. ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kọ́fìlẹ̀kẹ̀ mm. sí di ọmọ ẹlòmíì kò rí bẹ́ẹ̀ tá bá ń sọ yẹn bí gbàtẹ́ pa fẹ́ ṣe paṣẹ́ ni bọ̀ tá bá fẹ́ ṣe pa tébù tá fẹ́ ṣe nọ́mà nọ́mà ká má lò ṣe à ká má lò ṣe à ká lo tébù a rí wípé ó yẹ ká sọ kínní according to bí nǹkan bá ṣe lọ ni tá bá lọ wò a rí wípé orílẹ̀-èdè Egypt mm-hmm. nine points wọn ló mú jáde ìlú tí mo fi kún mo fi Morocco kún mm-hmm. nine points lòun náà mú jáde nínú ìlú tí mo fi kún mo fi Senegal kún mm-hmm. tóun mú five points jáde ní six point ló mú jáde ní group stage yẹ mm. kí ni nǹkan táwọn ń tẹ̀ láti sort out kọjá wípé the same thing Cameroon Cameroon mm. òun náà four points ló mú jáde ní group stage yẹ but nǹkan tó ṣẹlẹ̀ ní group stage wọn yẹn ni ò tí yé mi torí ní group stage Cameroon ibẹ̀ ni Guinea Bissau wà mm-hmm. ibẹ̀ ni Ghana wà mm-hmm. àti. Eh, òun àti Ghana náà ló òun àti Ghana ló qualify but the same thing ni wọ́n jọ mú jáde níbẹ̀ but ṣé ká kí ká jẹ́ pé group tí wọ́n wà yẹn group tó tough ni because tí group yìí ò bá tough kò ní rí báyẹn that's why that wípé wàá rí wípé sidof sọ̀rọ̀ kan ó sọ wípé nàìjíríà àwọn respect wọn púpọ̀ ṣùgbọ́n kò kàn ń ṣe àṣẹ máa kàn ṣe àṣẹ máa nàìjíríà ló máa prove wípé alágbára ju cameroon lọ but ibẹ̀ yẹn kọ̀ mú lọ níbi tí a ti rí àwọn tó jẹ́ defending champion àti number one in country number one in Africa Egypt náà ti lè fọ́ ọ́ máa lágbára fún Egypt láti sọ pé ó máa gbà á. àmọ́ sans ti Egypt ní tí mo wá fẹ́ fàyọ́ mẹ́gan ni pé wọ́n máa ń pe kinní kan ní away wọ́n máa ń pe kinní kan ní home home chance wà fáwọn torí wípé ìjọ tó bá máa play gbogbo ọmọ ìlú wọn fíìdì yẹn tó bá jẹ́ hundred percent capacity. Mm seventy percent sí eighty percent ló máa occupy ẹ̀ tó jẹ́ pọ̀mọ̀ lu wọn ni hmm. twenty percent ni opposition party òun ni team kejì tó bá fẹ́ bá wọn play tó ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ kóríyá hù hmm. ee délé ó yá gba ó yá gidigidi gbogbo ọ̀rọ̀ yẹn ó lè máa fún wọn ní àǹfààní. ọ̀rọ̀ yẹn ò lè darapọ̀ mọ́ wọn lórí pápá ẹ tó bá rí performances wọn náà dá náà tí performances wọn ò bá dá ọ̀rọ̀ wọn ò ní yà ìwúrí ni ìgbà tí nàìjíríà kò tí wọn lọ mọ wò pé àìtó ìṣòro pé àwọn nff wọn ò fún àwọn supporters ló yẹ láti lọ o pé mo padà ń rò wípé bóyá kinní yẹn ni ò fún àwọn ẹni kóríyá kò sẹ́ni tó máa ṣe ee ee bá ṣe ń gbé wọn lójú wọn lé alelu kò sẹ́ni tó máa ṣe olùkọ́ báyẹn ẹ ọ̀n bóyá ẹ̀kọ́ ti wá kó wá ń sì ká lọ support wọn ká lè jẹ́ kí gbogbo ẹ̀ set. ẹ gbàdá wọn náà kò dé ọ̀la rẹ̀ all right jẹ́ ká wò báyìí kó tó di pé a máa lọ nígbà mo dé nígbà mo dé mo dé sí orí ètò yìí kí n tó wá dípa gorí ètò nígbà nígbà kò dé nílé agodo tó ti gorí ètò mo ti torí ètò ṣe mo bá pàdé ọ̀gá wa Mr. ṣe mo bá ní HOD ah, ah, pé pé ṣe AFCON àti ṣe orílẹ̀-èdè Nàìjíríà máa na Cameroon lọ́la mo ní mo ní ọ̀gá ẹ mọ̀ wípé àti ìfẹ́ lọ lé mo ní orílẹ̀-èdè Egypt ó dà atẹ́gùn bẹ̀ ó dà mo ní ṣùgbọ́n ẹ mo ní ṣùgbọ́n ẹ bá wa sọ fún madam lé onígbà tá a lọ sí Russia mo rántí pé ọ̀gá padà sọ fún mi pé à. Ah. madam predict ẹ ẹ o rántí ẹ ẹ igbe madam predict pé báyìí ló ṣe máa rí o mo ní bóyá kankan sọ màmá ládùn octopus ní Nàìjíríà wa <laughs> àmọ́ ọlọ́dọ̀ tiẹ̀ tó mọ̀ pé tí Cameroon tó bá ti nà ó dé Nàìjíríà iléyà ilé mà yá o èyí e. now ṣùgbọ́n tí nàìjíríà bá nà ká àwọn méjèèjì mọ̀ pé àǹfààní ẹ̀yọ kan péré tó kù fáwọn nìyẹn èké nation tó wá ní pé òun máa òun máa kó àwọn tó jẹ́ pé. wọ́n máa gba wọ́n á ní pé góòlù eh. wá sáwọn. pé kó jẹ́ kẹ́jẹ́ máa bọ́ tààrà wọn báyìí kí ló rò pé nǹkan tí eh, eh, generation fẹ́ ṣe tó yàtọ̀ sí ètò tí ń ṣe tó fẹ́ fi na ká Mikel ló kàfẹ́ rẹ ti Mikel kúrò náà Mikel ò darapọ̀ kí ni nǹkan tó lè kó. Mm, actually mi ò mi ò expect magic látọ̀dọ̀ Garnacho but mo expect miracle látọ̀dọ̀ ọlọ́run tó ní Nàìjíríà. <laughs> àwọn náà ta ló ní Senegal ọlọ́run náà ló ní Senegal àwọn náà ló ní Cameroon. ṣé ó fẹ́ rí actually tá a bá ní ká lọ wo rivalry ní Nàìjíríà àti Cameroon jẹ orogún ni wọ́n láti ilẹ̀ látọ̀dún tó ti pẹ́ so that àwọn kankan dẹ̀ máa ń ṣẹlẹ̀ kí ọmọ fẹ́ fi ọ̀rọ̀ yẹn wí àwọn àwọn club side team mm. tí Chelsea bá ń kú lọ tó bá ń kú lọ tó bá ń kú lọ tó bá dé àwọn àyè kan tó dé àwọn àyè kan agbede méjì kan mm. tó wá ṣe bẹ́ẹ̀ tó wá lajú ẹ̀gbẹ́ kan tó rí Tottenham àbúbárí Arsenal àwòkọ irọ́ irọ́ o irọ́ irọ́ irọ́ o bójẹ́sẹ̀ kan yìí gbogbo nǹkan tó bá kù la máa fi ṣe o mm. irú ẹ̀ ni ọ̀rọ̀ Nigerian sí Cameroon tí bí náà báyìí sọ pé Nàìjíríà ò da Nàìjíríà ò da Nàìjíríà kò dé ṣe pé wọn ò da o. Mm statics tí wọ́n fẹ́ play ni wọ́n ti get mo believe wò pé. àti eh, àgbàgbà yìí ta fi na orílẹ̀-èdè Cameroon ti tún yàtọ̀ báyìí. ló ti yàtọ̀ tá tá lè sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé generation máa padà sí. irú iye tó ta fi na hmm. so that tí ọ̀rọ̀ yẹn bá máa jẹ jáde ó rọrùn kí nàìjíríà fojú Cameroon gbolẹ̀ mi ò tí àwọn yẹn kàn máa wọ pé àbí mo ti kán mo tún rule out nàìjíríà nínú mi ò rúlù wọn out rárá ó kọ̀ dájú pé ọ̀rẹ́ mi kan ló máa ń sọ bẹ́ẹ̀ tá a bá fẹ́ lọ wo bọ̀ kò ní support nàìjíríà. ìyẹn torí pé a support tíìmù mi tí a ní mọ̀ kọ́tọ́ tó tẹ bá rí pé tíìmù nàìjíríà go jubilation tiẹ̀ ló máa ń pọ̀ jù tó tó apariwo kan fara sí ọ̀nà tí mo support nàìjíríà ìlú ẹni náà ni ìlú ẹni ìlú ẹni náà ni ìlú ẹni ìlú ẹni náà ni ìlú ẹni ìlú ẹni náà ni ìlú ẹni tó bá rí pé géèmù yẹn tán a máa wá káwọn yẹn ọpẹ́ o ọpẹ́ ọpẹ́ ọ̀nà kí ló wá sí ẹ̀tọ́ ìṣirò ni torí mi ò fẹ́ fúnra mi láì hypertension eh. òun ló fà á eh. that Nigeria ìlú mi ni ìlú mi I am proud of my country hmm. Nigeria is my country ìlú mi ni tẹ̀mú dẹ̀ fọwọ́ sọ̀yà ní gbogbo angu tí má dé pé nàìjíríà is nàìjíríà. ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n àjọ àgbà tó máa fi lè ṣe tó máa fi lè ṣe lọ àjọ caf nígbà tó tẹ̀sí ta kò sórí kò ọmọ nàìjíríà kankan nínú first eleven ṣé kò ń ṣe pé ó já pé àwọn tá a fẹ́ lọ pè pẹ̀lú ikọ̀ Cameroon average players ní ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ jẹ́ torí tó bá wò pé nínú nínú lọ́wọ́lọ́wọ́ báyìí wà question tí mo fẹ́ kọ́ béèrè nígbè ṣé máa ní wà nínú orúkọ nínú ṣáà ń bẹ nínú orúkọ tó di tẹ̀ síta ṣé máa ní wà ń bẹ. nínú máa ní wà ń bẹ mani wa bẹ mani wa bẹ ẹẹ eh, eh, eh, mani wa ni nọ́mbà five àbí nọ́mbà six. nígbà tó ń ka bọ̀ kò sí nọ́mbà five o. ó wà nọ́mbà five nọ́mbà six nọ́mbà seven nọ́mbà five. no ṣe ayi no ṣe top six tí mo ka top six tó ka yẹn kò sí mani bẹ kò sí mani bẹ kò sí sálà ń bẹ. kò sí sálà ń bẹ o gúnyè náà ọmọ sẹ́nìgà yẹn náà sì ń bẹ o kódà ajẹkorúkọ tó gbé síta yẹn kọ́ ló fẹ́ bá nàìjíríà pè. ok àwọn bẹ́ẹ̀ àjọ ká bí. ká bí orúkọ yẹn kọ́ àwọn tí mo ẹsẹ̀ tó ẹ̀kọ́ wà ń bẹ̀ mi ò ti rí wọn bẹ̀ mm-hmm. kò sí Mohammed ọmọ Cameroon ọmọ Morocco náà bẹ̀ there is one guy ní Tunisia mm. Yusuf kìíní kan. bọ́n bọ́n yẹn ṣe dáadáa ní group stage lọ́ ṣe mú mm. ọkàn lẹ́yìn. àwọn táwọn sọ yìí náà a bá sọ̀rọ̀ nípa Mani Mani wà nínú ẹni tó ń gbèlú ẹ̀ náà. ẹ mọ̀ kí Mani ò bá wọn bẹ̀rẹ̀ pẹ̀lú oríkèdè Senegal. Ah. ìwọ̀nba tó bẹ̀rẹ̀ yẹn ìwọ̀nba tó bẹ̀rẹ̀ yẹn náà no be small thing. Ah. ẹ wo ẹ̀yin ará lé ah, ẹ̀yin náà jẹ́ ká ṣe ẹnu eh, ní dídì ṣíbí ibi tí bẹ́ẹ̀ ti bá wọn mẹ́tò wá sí ìdẹnudúró ìyẹn fún ti èní gbọ́dọ̀ lọ́n títí ìgbà tá ò tún máa fi ire pàdé àti ayọ̀ àti àlàáfíà cousin. ẹ wo kì í dùn kó pọ̀ sókí báyìí náà lọ bí oge cousin fáfúnmi náà ló sọ fún yín pé ẹ jẹ́ àtúnpàdé tó bá di níjọ́ níjọ́ monday torí wípé special edition ìyẹn ti nations cup kò tí ì parí síbẹ̀ o ó sì ń tẹ̀ síwájú mr success successful super fighter. bye for now. ẹ wo ẹ jẹ́ kí a máa fèlè náà ṣe ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ aláṣẹ tó tẹ̀ ní dáadáa àkàmà dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa èyí tó ti ṣe kíni tó ti gbárùkù ti ètò yìí láti máa tẹ̀síwájú gbogbo àwọn tó ti ṣe dé tó ti múlégbé àtọ́ ti ń bá wa wò àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà èyí tẹ̀ ti wò ó dẹ̀ ẹ prediction yín náà láti òní lọ aspiration yẹn máa dẹnu dúró lọ́la ẹ sì láti òní títí di ọ̀la fíjìmọ̀ ìmàdẹ́nu dúró ní aago mẹ́rin ìyẹn ní ọ̀la kí ló máa ṣe láàrin orílẹ̀-èdè Cameroon àti Nàìjíríà nígbà tó máa kojú ara wọn ẹ tẹ pírítíṣàn yín sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó wà lójú amóhùnmáwòrán yẹn tẹ ẹ bá sì wàá gbà ẹ mọ̀ pé lórí ètò àtẹ̀tí rẹ̀ tó gbẹ̀bù wá kí ló ṣẹlẹ̀ ẹ̀bùn sì wà lórí ètò tẹlifíṣàn tó gbé tẹ ẹ bá rẹ́bùn bá àwo ìṣàánú ní o ẹ̀bùn lóríṣiríṣi lórí ètò tẹlifíṣàn tó ti gbé kalẹ̀ ẹ tẹ pírítíṣàn yín nǹkan tó bá tó máa ṣe láàrin orílẹ̀-èdè Cameroon àti Nàìjíríà tẹ bá sì gbẹ̀bùn yín ẹ láǹfààní láti wá tẹ bá gbà ẹ láǹfààní láti gbẹ̀bùn ẹ láǹfààní gan-an dáa pàápàá láti darapọ̀ mọ́ lórí gẹ́gẹ́ bí àlejò wa ẹ máa ṣe bẹ́ẹ̀ kí ó lè ṣe yín kó lè máa dùn kó lè máa dùn dáadáa ó dáa o kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti kúta àgbọ̀n tó ti ṣètò dáadáa àti ọ̀gá pátápátá Fẹ́mi Ajẹ́dìbìgbé thank you my able boss dáadáa ó dáa o títọ́jọ́ mọ́nì tààtù máa fi lè pàdé ẹ wo jẹ́jẹ́ ni o bọ́bá ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́jẹ́ ni o bọ́ọ̀sì gbé orílẹ̀-èdè Nàìjíríà sí ìborí Cameroon jẹ́jẹ́ ni o ẹ mọ̀ pé eré báyìí láǹfọ̀mọ́ ayò ṣe di mozali pírísẹ́tà lórúkọ mi ọlámilẹ́kàn dáramọ́lá HOD títọ́jọ́ ajé tààtù máa pàdé ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o bye bye.